ìbéèrè eléyìí ń sọ wípé báwo la ṣe lè pa ìṣàṣejù nínú ẹ̀sìn báwo la ṣe lè parẹ́ la ṣe lè fòpin sí nígbà tó jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni so anything that has to do with extremism àṣejù bí àwọn ìwà burúkú àwọn akọ́nkùwà burúkú nínú ẹ̀sìn yẹn. ó dà ń tẹ wí tafsiri wa gangan lọ́la tàbí tàbí wẹ̀ tafsiri lọ́la nù oye wọ́n sì gbé sáyé ọlákọ́lá mọ́dù fúlàní náà bọ̀ afẹ́kan gbé sáyé gan nípa aluguluwu fil islam afẹ́ wọ̀bẹ̀ntà sí lọ́la guluwu yìí aṣẹ́jù ó burú púpọ̀ àtàṣàdùl fìdí ẹgbẹ́ wọn sọ pàtàkọ́ bẹ̀rẹ̀ wà sílẹ̀ kan wọ́n lànà bí ní inna hadha dina la yusiru ẹ̀sìn tó ń gbé wáyé o ẹ̀sìn ìrọ̀rùn ni o ó ní wà láyé ṣáàdà ahadun adàdínà ìlà galaba o anábìlá nìkan ò ní mẹ́sìn yìí kókókókókó kàkà kọ́ mọ̀nà yóò sọnù ìlà ọ̀nà tá a lè pa gbùlúwù rẹ̀ tá a fi lè pa rẹ̀ ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ lọ́wọ́ àwọn àfá ẹlẹ́ẹ̀kejì torí pé àfáà súnmọ́ aráàlú ju ìjọba lọ gbogbo gùlúwù tó ń wáyé àṣejù látọ̀dọ̀ àwọn àfáà gba adarí pọ́npá ẹ̀ kan jẹ bóra ka boko haram yẹn àwọn àfáà kan náà sọ fún wọn pé tẹ̀mí ìrẹ́lẹ̀ fọlọ́run wọ́n tún jáde náà fíṣẹ̀ bílẹ̀ bí àwọn alẹ́kọ̀ọ́ àwọn fúnṣẹ̀kọ́ ẹ má bá lè jẹ́ náà kó ṣe já sójú ọ̀nà tọ́lọ́ pẹ̀lú rẹ̀ àtẹ̀mí ẹ̀ ẹ̀ àwọn kèfèrí yẹn lọ pa wọn dànù gbé bọ́ǹbù sára ṣe jihad pẹ̀lẹ́mí ẹ̀ tó bá ti débẹ̀ tó bá ti lè kú báyìí àlùjẹ́nà straight ló máa wọ̀ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí pàṣẹ àkíyà wọ́n àlọ́ kankan fún wọn o wọ́n àsí náà ní o ẹ̀bí wọ́n àsí mo ṣe fún yín ìṣẹ́gbọ́n sí wọ́n ti ń ṣe fáwọn náà ní ẹ̀tàn fi ń gbọ́ wọ́n bá ti wá wọ̀ ọ̀sùn wọ́n wá kó wọn jáde wọ́n á búra kó máa ṣe insha allah mọ́tì jihad adẹ̀ gbé bọ́ọ̀lù sára lọ pa gbogbo àwọn èèyàn dà ọwọ́ àwọn àfáà ní problem yẹn wá àwọn àfáà wà lè rẹ wọlé ọdún kéètì kìnìyàn tíjọba ò bá handle wọn ẹ̀rù pé sàkísàkì mo wà ní Cairo ni wọ́n mú sàkìsàkì kan náà tó ń pààyàn nílẹ̀ Haúsá ìjọba gọ́ọ̀mẹ̀ntì kankan fẹ́ kọjá ó dẹ̀ blọ́ọ̀kù títì ó ní kò sáyé ò ń sọ̀rọ̀ lọ́wọ́ odidi ìjọba ìlú náà fi wá ní àrí òwò lélẹ́yìí nígbà tí wọ́n máa délé ẹ̀ wọ́n bá amúnẹ́ṣẹ̀ oríṣiríṣi táwọn náà ń lò ìjọba gọ́ọ̀mẹ̀ntì ní gbogbo ilẹ̀ lárúbáwá Cairo táàfà kan máa ṣe ọwọ́ gbé ẹ̀mí ìró lọ sí ìjọba òyọ̀ǹda káàfà kan sí dákújákú láti darí àwọn èèyàn gbogbo tíra kọ̀dọ̀dọ́wí ọlọ́mọ́lọ́wà káàfà náà ó ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ tí ó bá ti bàlújẹ́ kódà bó ṣe pọ́wà nù kùránà àti súnà ọgbọ́dọ̀ sọ bó ti rí gẹ́lẹ́ nìyàn ọlọ́mọ́sà yọrù sí wa ọ̀nà tí wọ́n fi lè parẹ́ ọ̀nà méjèèjì yẹn ni adọ́ sára